ọmọ o mm, nínú oyún. ìjíbẹ̀rẹ̀ tó ń gungi jọ̀wọ́ ṣọ́gìdì kó má gungi aládì rọra jayé. Mm, láyé tó wá ó fẹ́ lówó láyé tó wá ó fẹ́ kọ́lé. ṣáà ló fẹ́ ẹ ṣe jẹ́jẹ́ ayé gbà jẹ́jẹ́ èmi ò pé ẹ má jayé ayé ìjẹkújẹ yìí ò dáa. ni kò rí bẹ́ẹ̀ àyàbátẹ̀ dúró o báwo ni mo ṣe bí adájọ́ máa wá ni báwo ni mo ṣe lè ṣe wá wá mọ́ nítorí ìgbà tẹ́ mọ̀ pé máa kúrò ìbàjẹ́ pè mí ẹ hold on ẹ hold on bàbá ẹ wà lórí fóònù màá put on hold oṣù tó gbọ́ hello darling fine mo ṣẹ̀ṣẹ̀ débí báyìí náà ni mi báwọn ìyá wọn iye wọn náà ti lọ èmi ní màá wá o ok kí wọ́n pàdé kí wọ́n bá màmá bye bye ok love màmá bá ń sìn i will just call them i mean ma torí mo put one hold ni ma sọ fún ọ pé mi lè wá sọ́dọ̀ wọn mọ́ nìyẹn see you soon Okay, darling love you bye hello kíkẹ́ sorry darling mi lè wá bá yín mọ́ o bàbá yìí ní kí n pàdé òun right away okay I saw you bye kẹ́ ẹ̀ enjoy ara yín o <laughs> bàbá ẹ kúrò jọ ẹ ẹ gbà mí o all right bye. ẹ ma? Mimpe? Bímpé pẹ̀lẹ́ o ṣàlàfíà ni. dáadáa ni mà. ṣé kò sí wàhálà kankan. kò sí ma. Ayọ̀mídé mi ńkọ́. àwọn ṣe sùn láìpẹ́ ma. O ti jẹun. bẹ́ẹ̀ ni ma. okay all right all right ẹ tọ́jú ara yín o. okay ma. and dé o. okay ma. ẹ ti gbogbo lẹ́kùn. ah okay ma. okay ma darling bye. bye bye ma. lóòótọ́ ni. ṣùgbọ́n mama fi fẹ́ ọkàn mi. dùn mí. àní ìfẹ́ tí mo ní sí ẹ o. bèbí. ìfẹ́ òtítọ́ ni. ṣùgbọ́n mama fi fẹ́ ọkàn mi. dùn mí. nítorí pé àìsí rẹ. bẹ̀rẹ̀ ìfẹ́ wa jọ̀wọ́ jọ̀wọ́ gbàgbé ìlérí tó ṣe rántí ibi tá a ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe rántí ibi tá a ti bẹ̀rẹ̀ ìfẹ́ wa jọ̀wọ́ jọ̀wọ́ má gbàgbé ìlérí tó ṣe. ọmọlára kí ló ṣẹlẹ̀ kí ni tó dé gan tó kó adúrú ẹrù tó pọ̀ báyìí tó ń kó wọlé. màámi mo wá rest ni. irú rest wo ni eyín oníṣàkí nígi lóko kó má mètú ẹ. màámi mo wá rest ni. o wá rest ló kó adúrú ẹrù tó tó bá yẹn ló kó wá sínú ilé yìí bó bá ṣe jẹ́ gan ni mo fẹ́ kó. màámi kí ló dé. tó fi dẹ̀lẹ́rù kíkó síta. mi bẹ́ẹ̀ la ń bí ni o ó wọlé láàárọ̀ àná ló bá sọ fún mi pé òun ṣẹ̀ mí ah. òun ṣẹlẹ̀ dá mi mo ní ìwòsàn mi náà ah olóògùn ṣẹ̀ mi ló kúnlẹ̀ lọ́bẹ̀ sí bẹ̀ mi ah. kí ló ṣe ló bá ní òun ní àfíàs pẹ̀lú mi ń ta. mi ì gbọ́ túmú túmú mi ò gbọ́ mi ò gbọ́ ẹ ń kọ́ ẹ̀ fún mi. ó ní àjọṣepọ̀ pẹ̀lú mi ń ta. àyè ah, orí mi ò irú ọmọ wo rèé láyé mi. Ah! ó ṣeun tó tó báyìí òun ló tún wá mú kókó ẹrù ẹ kúrò nínú ilé ah! láyé èmi èmi tí mo bí lára ló hùwà báyìí. ìfẹ́ tó ní sí mi ni o ìfẹ́ tó ní sí mi ló ṣe ṣe irú ẹ̀ àyìnbó obìnrin mi tó yẹ pé ó máa ní àfihàn ìsìta tó ní sọ fọ́kọ ẹ̀ I think she loves me ló ṣe ṣe irú kan tó ṣe sọ fún mi ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ẹ́ ó yé mi báyìí pẹ̀lú tó ṣe yẹn ó máa gbádùn mi ah ó máa gbádùn mi ọmọ yìí máa gbádùn mi gbẹgbẹ bẹ tó kó ń rẹ sọhún jàre kí ló ṣe é tó ń ṣe bíi dandan I'm confused kí ló ṣe é tó ń ṣe báyìí bó bá jẹ́ wípé èmi ni mo bí ẹ lọ́kùnrin kí ẹnìkan máa ṣe bẹ́ẹ̀ sí ẹ mi ò ní gbà á ní ohun tí máa ṣe sí ìwọ fọkàn ẹ balẹ̀ o <laughs> èmi ni mo bí lára ó máa kó ẹrù ẹ̀ ó máa kó padà wá sínú ilé yìí ó máa kó wá sínú ilé ìwọ fọkàn ẹ balẹ̀ ṣó ti gbọ́ ó ṣerú ilé ó kó ẹrù kó lé. mú mi ìyẹn ò mọ́ta bóyá ojú ń tì fún nǹkan tó ṣe ló ṣe kó lọ. bó ti ń sọ̀rọ̀ ojú kí ló ń tì á kó wálé padà. mú mi ẹ jẹ́ nsìn. lára ọmọ lára ó ṣèyí tán fún ọkọ ẹ. Ha! èyàn kì í ṣerú eléyìí ó tún wá láyà láyà ó tún sọ fún ẹ wípé òun ti dáríjì ẹ síbẹ̀síbẹ̀ ò gbọ́ àfìgbà tó o kẹrù à ọlọ́run ò ní jẹ́ orí bínú ẹ̀ hùn àjọ kò má rí bínú ọlọ́run ló dáa o pẹ̀lú gbogbo bọ́mọkùnrin ti ṣe ń ṣe pẹ̀lú ẹ à ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ à ṣọ́ ara ẹ gidigidi wá wò mí dáadáa o sórí inú ilé yìí ibí ìkọlù máa fi ṣe lé mọ́ṣú ẹrù tó o kó wá yẹn o máa kó padà sọ́dọ̀ baálé ẹ̀ ó gbọ́n tí mo sọ ha ayé mi o èmi ń sọ̀rọ̀ ó ń pòṣe sí mi irú ọmọ wo ló jẹ́ náà mo ń sọ̀rọ̀ ń pòṣe tí n bá tí n bá sọ nǹkan tó kù lẹ́nu mi fún ẹ báyìí tí n bá ní kí kí n sọ tó kù lẹ́nu mi tí n bá ní kí n sọ fún ẹ wo ẹni máa bẹ wẹ̀ á múra ọmọ yìí. Mami, ẹ ṣe sùúrù. it's okay. Ah! Ẹ ṣe sùúrù. See yourself. bí bàálù gbé mángò hmm. òun sọ fún mi kó rí fún ẹ gẹ́gẹ́ bí kí wọ́n máa rí fún ẹ náà pa ni ìwọ dáadáa bí ọbẹ̀ ọlọ́kà yìí ṣé ní pápá pápá yẹ. mami hmm. mami ah, ọ̀rọ̀ ọmọ yín ó ti fámọ̀jútó bẹ́ẹ̀ ni mo sọ ẹ wo ẹ má pè mí o ẹ má pè mí sọ̀rọ̀ ọ̀la rárá láyé láyé tílé ọkọ mi tó mi gbé o kí Lara máa sọ fún mi pé ká ṣe pàṣípàrọ̀ can you imagine Lara ní kémi fóun ní ọkọ tèmi kémi dẹ̀ gbọ́kọ ti òun what kind of nonsense ni ṣe ní pọ́mọ yín ọmọ yín ti kúkú ẹ wo màmí ẹ má jẹ́ wojú yín o láyé láyé ẹ má pè mí sọ̀rọ̀ Lara mọ́ ẹ má pè mí sọ̀rọ̀ ọmọ yín o kólúkálukú kó di ọmú ìyá ẹ̀ mú ẹ̀yin lẹ kúkú bí very good ẹ má pè mí sọ̀rọ̀ ẹ̀ mọ́ màmí mi fẹ́ wojú yín o i'm so angry i'm pissed. jọ jọ jọ wá ná wá ná wá sẹ́ẹ̀ wá ayé ayé mi báyìí pẹ̀lú ọmọ yìí o ẹ ah, ẹ eh, eh, wá náà ah, ah, yé ọmọ ìpa tán. hello. Then kí ló dé? hello. why you disturbing me kí ló ní mi lára fún kí ló wá mi kiri fún kí ló dé ẹ̀wọ́n náà jẹ́ kí fóònù mi gbádùn sí i. Ah, ah, rárá báwo ni mi ò ṣe ní disturb ẹ ta ló tún fẹ́ kí n disturb ó dáa má bínú hello you know I love you. ọ oh, ta ló love ìfẹ́ òṣìwọ́ ló ní fún mi ìfẹ́ òṣìwọ́ ló ní sí mi ìfẹ́ orí burúkú wo ló ń gun ẹ̀ kiri kí ló ń wá kiri after tó yọ kó ń lọ ọkọ mi tán wá dótú ẹ̀bà nílé ayé ẹ̀ má pe fóònù mi mọ́ ẹ ẹ ilé ọkọ lára ilé ọkọ kẹ lára lára. ó lò sí. obìnrin láyé ayé ayé ìlọ ẹnì kankan kò mọ bí ó máa yí sí. no one knows tomorrow. obìnrin láyé mm-hmm. ayé yìí lọ o ẹnì kankan kò mọ bí ó máa yí sí. nobody knows tomorrow. ilé ayé táwa yìí o ọ̀rẹ́ rọra ṣe pẹ̀lẹ́. Take it easy. Look, I wasn't prepared for this. I wasn't. But just take a good look at my face. Does it look like I'm lying? I don't know. Èmi náà mú kí bó ṣe máa rí ni. Kákan bá kí bọ́lọ̀ ń ṣe fẹ́ ni. Ọlọ́run kọ́ ìwọ fúnra ló hùwà tó Ah, look. Ṣé. She o rò pé mo prepare fún gbogbo nǹkan tí mo bára mi eh? now look at me I can't do anything without you okay come on let's go to the club what yes come on let's go please. Ah. What do you have against that? Whoa, whoa, whoa, whoa. It can't be. Ọ̀gbẹ́ni, Ẹ̀túká. Okay. Mm. Ìtúkà. Kí ni tó wá ṣe? Ẹgbẹ́. Wọ́n. Ẹ wo ojú mi gidi gan Nǹkan kan gbọ́dọ̀ ṣe mí. Bẹ́ẹ̀ sì ni o gbọ́dọ̀ ṣí ọkọ mi. èwo lórí mi tó ń kàn mí lè fẹ́ kàn mí lọ́rùn nílẹ̀ ń tẹ̀ mí lórí mọ́lẹ̀. mo kọ̀ tẹ̀lé máa ń lọ májà mi létí o. ń gbọ́dọ̀ fi sí. ìsàlẹ̀. ihò ìsàlẹ̀ kí ló ṣe ń bẹ̀. májà mi létí o. bá mi ẹ̀pọ̀ yẹmí lẹ́nu. àbẹ́rẹ́ nǹkan ló yẹ ẹ sí wò ó ẹni tó o ti kọ́kọ́ ṣègbéyàwó fún òun ló yẹ sórí èyí tó ń ṣe yìí ẹ̀sìn lẹ sọ yẹn kí ló gbọ́ wọ́n máa tiro níyí. èmi. kò jábọ́ lẹ́nu mi mo sọ ni ah, ẹyin ṣe èèyàn máa ń mi. Lara shut your mouth. ẹ jẹ́lọ́sì mi ìlara ìlara ló ń bá yín lọ want me to end up like you mo dey rebuke and lórúkọ Jésù I can never be like you never be like you never be like you you sure. die in poverty ẹ lúwẹ̀ in poverty ẹ bọ́ fún pàdé ẹ fẹ́ wọ́n mẹ́wàá ẹ bá fún pàdé ẹ bá because my better life mi wá yí yín look here ṣé o when you nínú poverty ni mo ti bí ẹ ibẹ̀ ni mo ti tọ́ ẹ. tó o ṣoríire tó o fi wà báyìí. lẹ́pà mo tú ara mi bí ni ẹ̀yin báwo kí lẹ wá ṣe bí nígbà tí mo ń pọ́ inú yín ó dùn sí nǹkan tí mo ń ṣe mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo tẹ́bà fún ẹbí ẹ̀kọ́ ìjókòó sílẹ̀ yín màá rẹ̀ǹtì ìyá tó ní láárí ìyá tó ṣe é wò mo sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó máa gbàṣẹ yín ṣe ìwádìí kò sí bí wọ́n sọ ọ̀rọ̀ ṣọ̀ lẹ́nu ẹni kò yẹ wọ́n àwọn tó ní yẹ ni kò ní yẹ o àwọn tó ṣe ń ṣe lò ṣe ó yẹ mí ó dẹ̀ dùn ó yẹ mí gbogbo ayé dẹ̀ mọ̀ pé yẹ mí ṣe ti lókè jáde kó bí tala balùwẹ̀ àbí kò rọ́ọ̀lù ẹ̀ ni. ta ló gbẹnu ajá ẹ̀ ta gbogbo ẹ̀. you are stupid. ajé mi. ta ló gbóná fún ẹ tó ní tọ́bẹ̀ òṣèlú what is wrong with you. kí ló ń ṣe ẹ́ náà adẹ̀ ń kì í hansa olóògbé ní tòkù kí ló ń ṣe ẹ́ náà mo béèrè kí ló ń ṣe ẹ́. èmi. what's wrong with you. èmi. ah ìyá wa ló dé ló dé ń tọrọ sí ló wọ ẹni sí kéde. Ah, ẹ jẹ́ ẹgbàá ló ẹgbàá ló ẹgbàá ló ẹ ṣàánú

ọmọ tí ó múnú mi dùn ni mo fẹ́ ọmọ tí ó pa mí lẹ́rìn nígbà gbogbo ni mo fẹ́. màmá màmá kí lè tẹ́wá dájú kó síbí báyìí oúnjẹ yín nìyẹn látàárọ̀ tí mo gbé fún yín ẹ̀ jẹ màmá kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ màmí máa ń ké màá ọmọ tí ó pa mí lẹ́rìn nígbà gbogbo ni mo fẹ́ ó dọ̀wọ́ Èdùmàrè ó dọ̀wọ́ rẹ Èdùmàrè ó. ìwọ kí ló wá dé tó ṣe báyìí ṣerun ẹ dáadáa ló kọ́ mi yẹn wá ọlọ́run á wò yín èní ni ọjọ́ yín ní iléèwé yín ẹ wọ́n wọ ẹ wá tẹ́ ń fi gbogbo kinní sí ẹ lára kí ló dé ẹ mọ̀wé yín lágbára ọlọ́run ẹ ṣoríire ó yá ẹ tètè ṣe wo ṣòkòtò náà ọlọ́run á bá mi wò yín á dá yín sí i ó yá o èmi náà jáde kẹ́ tètè wá máa lọ ó yá ẹ yá. mọ́mi Kí ló Why didn't you put Alice band which was make me beautiful like Banke? Ah, wàhálà ẹ pọ̀. Òní kọ́ lọ́jọ́ patí iléèwé tiẹ̀. Tó bá dọjọ́ patí iléèwé tiẹ̀ náà, màá múra fún ẹbí tẹ̀gbọ́n ẹ̀. Ah, o ní lọ́wọ́. Mi ò fẹ́ lọ. Kí ló Kilo de, òkú? Kí ló dé? mọ́mí mi ò fẹ́ lọ mọ́ i'm not interested. ó yá tó o bá lọ má lọ ìwọ ló mọ̀ kí ló ṣe ẹ́ èmi ni mo bẹ́yìn méjèèjì tí ẹ pọ̀ ah, ah, ìwọ nìkan ni ojoojúmọ́ ìwọ yìí ṣáá ni ó yẹ ẹ wá máa lọ jàre. Lara was your problem kí ló ṣe é náà. kí ló dé gbọ́n sọ́hun. ó ní bọ́mọ ò bá jọ ṣòkòtò àjọ bùbá bàbá ẹ̀ sì nígbà tó wà láyé kọ́lọ̀ foríjì kì í ṣe oníjọ̀gbọ̀n èèyàn èmi gan-an tí mo wá bí ẹ mi ò lágbájá níbo ló ti wá rí gbogbo àwọn ìwàkiwà ìwà burúkú yìí ẹ̀dùn àbí wọ́n sì gbé fún mi níbi ìwọ́ọ̀dù ni bó tiẹ̀ jẹ́ kó ti pẹ́ tí mo ti bí rárá rárá ah, bí private ward ni mo bí sí báàlù dẹ̀ tún ṣe wá rí báyọ̀ lọ o ah, bàbá mi kó sí ọmọ yìí nínú bàbá mi kó sí nínú bá mi rọ̀ lọ́kàn gbogbo ohun ogun èṣù ayé ẹ̀ bá mi dé pa èmi lè wọ́mọ mi o yóò fẹ́ fún náírà má ṣe mí lọ́tà lára má ṣe lọ́ra mi fẹ́ rẹ́lẹ̀. obìnrin láyé You're such a shopaholic. Ah, ah. ọmọ ara ìgbà onígbà tán ni. <laughs> Daniel. You see? I love you. Oh, baby, I love you so much. Mm. And I told you, you ain't saying nothing yet. Eh? By the time I'm through with you, I've never started. You ain't saying nothing yet. <laughs> and you know what? You deserve every inch of it. And I can go to any length to make sure you have the best. By the time I finish with you, you will have no space for your legs within the whole living room. Oh, she. But look at this. Wow. This is beautiful. Look wow. at this. Wow, This is beautiful. Sure. <laughs> put it on, put it on, let's see. <laughs> Looks good on you, you know. Wow. It's beautiful. Just beautiful. This was made for you. Wo dáadáa náà? I can see it. Oh, mọ bí tó ti wà ní. Ṣé bí ara àwọn nǹkan tá a rà ni? Níràn, o dẹ̀wó dáadáa. <laughs> but Oda now. Well, the tó one wá nu ṣọ́ọ̀pù lélẹ́yìí ah, ah, No now. But why do you have to do that? Well, bó bá ṣe. Peter is a matter of being smart. That's all. This is not smartness. No, what is it? Olè olè ni wọ́n pele pèlè Jaguda. jàgùdà ọ̀fọ́n. Eléyìí. Ah, ah, yes. Ọkọ mi mo It's a plus to what we bought to. Oh. Ah. It's a plus but I. I... Oh. ra mi lára o èèyàn tó bá dẹ̀ lè fara mọ́ kó lọ kú dànù kó ní lọ́hùn. ẹ next Saturday má sòṣì mo wà lé ha ẹ mo ṣáà make sure pé bọ́bọ̀ bá ń jiyàn wá ó wà lọ́wọ́ ẹ̀ orí gold ọwọ́ ẹ̀ ni àgò tó san irin ni irin ló fi san òórùn ara ẹ̀ gan ò ṣe kó <laughs> gbẹ́ni sáà. wọ́n sọ pé bóyá mi ò gbọ́ kò sóṣì wàláyé. Eh, all is well my darling eh, just take care. tèmi nìkan ló ń náà sọ tiẹ̀ lọ kí mo rí ẹ bọ̀bọ̀ ẹ̀ ṣe mú ẹ ni mo rí ẹ màá ó kú ẹ tán ni ó fẹ́ kú ẹ sẹ́nu pa. Ah. ó kú ẹ náà dẹ̀ ń da pẹ̀lú sọ́hùn then I go Saturday what time aṣọ ọ̀la máa white white everything white kó kanlẹ̀ bẹ́ẹ̀ kó dúró bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ mo ti gbọ́ bàbá ẹ̀ sọ létà mo wà nílé mi ṣe kọ́kọ́ mi ní pẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì nsìn okay my darling take care bye bye bye ọmọkọ́ ọmọ èmi láyé mi àwọn àkúè àwọn pàlàsà àwọn rádaràda yẹn ní ráyè òṣì o ibi tí mo wá tí n bá débẹ̀ ni mo ṣe ń lọ ní. èyí ń ṣekù tọmọ ẹni bá gbọ́ngbọ́n kúkú lẹ́rùn àá sì sín sí padò. my love for you be play play love you. Yeah. My love for you no be money money love honey. My love for you no be corner corner love no be wayo wayo love If I see your love, I want it. Some go say I love you I love you because of motor. Ah. Some go say I love you, I love you because of material things. <laughs> Some go say I love you, I love you because of money, because of luxury. True love will not be so. Dúró, má má lọ. Ẹ kú lé ń bí o. Rárá. Báwo ni o? come, eh, eh, eh, mi come, iye ọkọ mi káàbọ̀ hmm? báwo ni school fine gbàgẹ̀dà. ọ a gbé bọ́ọ̀lù ẹnu mọ́tò ẹ ewu la máa ṣe báwo ni. thank you my darling dada mi báyìí. Ah, ẹ ṣọpá wa ni. ṣọpá wa bìí ti báwo. ẹ ra nǹkan wá fún mi. irọ́ màmá rà tó ń sìn wá sọ pé ò láìkẹ̀ <laughs> anyway i have a surprise for you ṣé o mọ company tó ń bá mi kọ́ ní Àkúrẹ́ yẹn wọ́n ti parí ẹ̀. what. tó bá rí bí wọ́n ṣe ṣe so beautiful o ò lè imagine. ṣe ló dàbíi pé wọ́n lọ gbé níbì kan wọ́n á gbé ìjókòó e báyìí. it's a lie. yes. okay well done. anyway wọ́n á wọ̀ pé nígbà tó ti parí ẹ̀ kí làwọn kó wá ń dúró fún jẹ́ ká relocate lọ sí Àkúrẹ́ èmi àti ẹ̀ torí ojú mẹ́wàá òjòjú ẹni o ká lọ mójútó company yẹn. Àkúrẹ́. yes. state wo ló wà. Ah, ah. kí ló mìíràn pé ń bọ̀ làkúrẹ́ wà. ní ìmọ̀ ni. Ah, <laughs> Ondo state làkúrẹ́ wà náà. really. ṣé London ló wá wà ní. <laughs> mi ò mọ̀ àkúrẹ́ lè dá gan o àpọ̀lọ máa jẹ iyán tó jẹ́ pé gbogbo ìdí tó sì ń bẹ́ẹ̀ máa jáde. ṣé o dẹ̀ mọ̀ pé mm. àkúrẹ́ is a very nice place láti bring àwọn ọmọ up. ó ó parọ́ o kò tó ní nǹkan kan tó yẹ kí n bí ẹ ní kọ́ńpìnì tó wà lákúrẹ́ yẹn ṣé kòkó ló fẹ́ máa tà ń bẹ̀ ni tàbí rèké. àgbálùmọ̀ ni ó dé nìyẹn jàre kí ni gbogbo eléyìí tó ń béèrè a ní kò jẹ́ ká. jókòó dídò lọ síbo wọ́n sọ kí wọ́n ní ìṣe tutù tango ọkọ̀ òdìdí oní kí n máa lọ sákùrẹ́ màmá budget life mi fún mi ni ẹlòmíà ni máa gbọ́ òrùsọ̀kùsọ̀ ẹnu. dúró dúró náà ó mọ̀ kó nífẹ̀ẹ́ lọ mo dẹ̀ mọ reason tó ṣe nífẹ̀ẹ́ lọ torí ojú ẹ tó ràn mówó àti gbogbo ìṣekúṣe tó máa ṣe káàkiri lẹ̀ tó ti mọ́ ẹ lára ń bíbà ní òjẹ́ kó fẹ́. orí ẹ̀ dá lọ́rùn ẹ̀ ní èmi ọmọ mi láṣẹ́wó kan tó pé kí n wá orí mi á da ọmọ mi lónìí náà bí kan tó pé kí n máa bọ̀ o orí mi á da ẹ̀dá mi abiyẹ lẹ́jọ́ olùkọ́ olùsí ni ẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tí mo pa aláṣẹ́wó ni mí ọmọkùnrin ọkọ ni mo ọkọ tó wá bá mi àbí mo gbé nǹkan tó dìbò ní kó wá bá mi ni ìwọ kan bá bá náà láṣẹ́wó. èmi kí ló bá ṣe lọ́dọ̀ mi yes look at this thing. jẹ́ kí n sọ fún ẹ jẹ́ kí n sọ kinní kan fún ẹ mo máa ń pa láṣẹ ni mo wá ń sọ fún yín níwọ̀n ìgbà tó wá jẹ́ pé èmi ni olórí ilé yìí ẹ tí mo dẹ̀ ń pàṣẹ ilé yìí mò ń sọ fún yín pé àjọ lọ́sàkúrẹ́ ni. orúkọ ẹ ti padà bẹ́ẹ̀ ni ọlọ́run wá wá wá wá ò tí ì ju orí kan tó máa dùdí ò ní ẹni nínú ilé yìí ò ní ẹni nínú ilé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó kọ́ sí náà ilé wo ló wà ilé wo ló wà lálẹ́ ojú gbogbo yẹn náà pẹ̀lú àwọn ọlọ́kùnrin wọn náà pẹ̀lú àwọn gbogbo yẹn náà lẹ́nu ọ̀rọ̀ wọn náà ló lẹ́nu ọ̀rọ̀ gbogbo yẹn náà ń jẹ́ aláṣẹ wọn náà aláṣẹ kejì òrìṣà ìwú kí ni. mọ nǹkan tó ń ṣe é kí mo ń bọ̀. kí ni bàbá ìpè mí náà. wá I will show you I will see it takes two to tangle. gbogbo ariwo tó ń pa ọkọ ló máa tẹ̀lé. máa sú ẹ wọ́n náà tẹ̀lé báwo. you listen to me you listen to me you fucking listen to me. pé owó ten million naira lélẹ́yìn èmi ti free ẹ o gbóhùn ẹ̀ kó pariwo kó fò sókè kó forí dólẹ̀. ta ló lọ fúri. sọ ẹ lẹ. ẹ wọ. mo ti kò sí nǹkan tó lè ṣe. I don't need your money. kò ní kò ní fẹ́ fowó ẹ ṣe. ìwọ máa gbọ́ ojú fún ẹ. mo ní. Ah, sílẹ̀ fún mi. mo ní ah, ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tàbí sórí owó yìí máa gbé máa gbé owó yìí bọ́ máa sọ fún ẹ wípé I'm not going to divorce you mi ní fún ẹ I'm make your life miserable ńlá ayé ẹ̀ wá Good afternoon. Good afternoon, Um, ẹ jọ̀ọ́ mo ń béèrè Mrs. Ọmọlára Thomas. Ọmọlára Thomas. Ọmọlára Thomas. Ah kò sí èèyàn kan tó ń jẹ́ ọmọlára tó mọ̀ sí bí o ọmọlára adéwálé la níbí. àwọn náà ni. kí lorúkọ yẹn jọ. ayọ̀mídé. Oh. hello ma. hello. arákùnrin kan wà níbí báyìí. wọ́n porúkọ àwọn ní ayọ̀mídé wọ́n láwọn béèrè mrs ọmọlára thomas. jẹ́ kó wọlé. bọ́n mo sọ fún wọn pé mrs ọmọlára adéwálé la níbí. ok ma all right ma wọ́n ní kẹ́ máa wọlé bọ̀ first time. in my right. thank you. you're welcome. nice shirt. thank you. Mommy, are you ayọ̀mídé. how are you my darling. i'm good. ṣé wàá pa. ayọ̀ kí ló ń sọ wedding kẹ́ just like that. mọ́mí ṣé ṣé mo kéré jù fún wedding ni mi ló kéré jù àmọ́ sórí nǹkan tó ń tó kàn fẹ́nu sọ yìí èèyàn kì í dédé rọ́ọ̀lù oníbọ̀mọdé à ó lè bọ́mọdé bá gégi nígbó àgbàlùmọ̀bí tó máa ṣubú sí i. omi ṣé mo wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ àgbẹ̀ kọ́rùn lọ sóko ni I know what is good. mo sọ yẹn o nǹkan tí mo kò fẹ́ jẹ́ kó mọ̀ ni wípé ọmọdé ò láṣọ láṣọ kó lákìsọ àtàgbà bọ́mọdé bá dẹ̀ ń bẹ́gi nígbó àgbà ló mọ tó máa ṣubú sí i i know what i'm saying o ò láti rò ah, ó wá jẹ́ kí n mọ̀ tó bá ní bó ṣe fẹ́ nìyẹn ọmọ náà bá ọ̀rọ̀ ṣe rí so fine. Ah, ẹ wọn mọ tẹbi náà wọn mi trust me. ayọ̀ tó fine tó mi ẹ̀yin báwo. orí bàbá ò <laughs> ah, ṣé kí mi ò fáyín. mi ò sọ bẹ́ẹ̀ o. Ah, ìyá ẹjọ́ ta mi kẹ́ ẹ̀ ó dà. ẹ wọ but she's okay she's okay. ọ̀dà tabaka dalẹ̀ katusha I want you to marry a woman like me. <laughs> like you. Ah okay okay okay okay <laughs> but not in all aspects ẹ gbọ́ mú mi. bàbá hmm? mi bẹ̀rẹ̀. <laughs> ẹ jẹ́ tètè máa lọ ṣùgbọ́n. jẹ́ kí n ṣe mo fẹ́ lọ́gà. all right. kò sí kò sí kò sí kò sí. ọ̀gá ń kọ́ wọ́n wà lọ́fíìsì jẹ́ kí n sọ fún wọn pé wà bí. hello sir mrs thomas wà um, sorry mrs adéwálé wọ́n wà ń bí wọ́n láwọn rí yín sir. all right sir okay sir. wọ́n ní kẹwàá lè mọ̀. orí ẹ burú lórí burúkú èèyàn yìí. ojú ẹ tí mò ń wo yìí ló tutù mímímí nìyí. <laughs> Eh? Please sit down. Thank you, sir. gbogbo nǹkan tiẹ̀ ṣá kébé kébé kébé ló máa ń ṣe. thank you very much sir. nǹkan tí mò ń sọ fáwọn òṣìṣẹ́ tó kù nìyẹn kóun náà tẹ̀ máa ṣe kébé kébé bó ṣe ń ṣe yìí. ó ń ṣàbí wọn tó jẹ́ pé kì í ṣe bákan náà ni gbogbo àṣewà hmm. even ọmọ tó jẹ́ pé wọ́n jẹ́ Táíwò àti Kẹ́hìndé ọ̀tọ̀ọ̀tọ̀ náà náà kúkú ń behave. Eh, gbogbo púpọ̀ náà ló tún wà ní ìcháàjì ẹlẹ́kọ̀ọ́ estate. ọ̀gá àrògùn ẹ̀ ṣeun <laughs> eh, tábà ti ṣọlẹ̀ that's good ilé iṣẹ́ yìí náà ó máa rí pé ilé iṣẹ́ yìí náà máa reward ẹ for your hard work. thank you sir. Hmm? máa fi kankan hàn yín you wait. Can you say this? sórí orí inú estate yẹn. no sir kò kàn kò convenient sir i better come round sir. okay. sórí inú estate yẹn. yes. Mm the three bedroom there. Yeah. Okay. Can you see the perfect finish of the exterior work? Yes. In the in the living room. Well, mm. huh? Yeah, okay. Sense. If you go on look at. this is the dining room. the dining room nǹkan wà ń bí. okay. okay. nǹkan tó wà ń bí sórí sórí. mo ò rí nǹkan kan. ò rí nǹkan kan. <laughs> ó mì pé o láti wá débẹ̀ physically kí n fi nǹkan tó wà ń bẹ̀ pa ẹ̀. kí ló wà ń bẹ̀. waterbed ló wà ń yẹn náà. Eh? ó mì pé máa gbé ẹ débẹ̀ ẹ́ ó tẹ̀ máa reaction kí ló fi. mo kí gbogbo yín káàbọ̀ sí ìpàdé yìí mo dẹ̀ lérò yìí pé gbogbo yín lẹ mọ arábìnrin yìí okay, Emo, as the admin manager for this organization. Is that right? Yes, sir. Yes, sir. Good. Láti òní lọ, òun ni deputy controller of this organization. No, no, no, no, no, no, no. You should ṣe kan tí mo fẹ́ nìyẹn. Mi ò ní ìdàtọ̀wọ́ yín. Ọ̀rọ̀ nǹkan mẹ́rin mo fẹ́ bá yín sọ ìkíní change. good. change kò sí àwọn like change but nílé iṣẹ́ yìí is a priority ìyẹn kan ìkejì <laughs> ìdọ̀tí ṣẹ́rí ìmúra yín ṣe gbogbo ń dàbí ẹlẹ́dẹ̀ image makers ni wá ń bì báyìí kò sí kankan nu yín ta lè ní kó lọ gbaṣẹ́ ń gbòòrò tàbí ká rán lọ síbi kankan wọ́n ní ìrírí sí òní sọni lọ́jọ́ yó ẹ̀kan dàbí nǹkan mi mọ̀ kọ́ tí mo lè fi yín wé ìyẹn di méjì ìkẹta ìsọkúsọ ọ̀rọ̀ ìkọ́ tó ń pè yín sí àti ìkọ́ tó ń pè yín sí kẹ́ máa parọ́ kẹ́ máa gossip káàkiri that's how to stop ìkẹrin wọ́n pe kinní kan ní clocking who the hell are you. come on. go back. kò dé padà wọlé bí ọ̀tún rí ẹ pé. yes ma'am. You see yourselves? Yes. Good morning, ma. Good morning. Who is this? That's the new marketing uh, manager I employ. Oh my God. This thing? O tún wá sílé iṣẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ máa wá tó máa ṣẹ̀ṣẹ̀ resume see. Look at the way to tofimura. fi Unkept, very very unkept. O lè iron aṣọ o behave wọlé like an important monkey. What's your name? Um, my name is Benga Bamdelema. Bamdele. Bolo ti train. Who trained you? And ah, aago mélòó yẹ kó resume. I'm very sorry ma. Actually traffic pọ̀ gan lọ́nà ni ma. And ìgbà tí mo rí i pé traffic yìí ti wá pọ̀ gan, mo ní láti bọ́lẹ̀ nínú mọ́tò in fact ẹ ní believe ẹ mo jog the office ni i am very very sorry and i promise that i will be your best marketing officer ma. have your seat. thank you ma. well spoken. as i was saying money ní kọ̀kọ́ wà tó ń jẹ́ clocking. put your hands down. No, ò béèrè advice kankan mi ò dẹ̀ bèrè opinion lọ́wọ́ ẹnì kankan nǹkan kan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ ni wípé <laughs> mo fihàn query o nǹkan tí mo fihàn jẹ mọ́ fire you simple nǹkan tí mo ń sọ lọ before I was rudely interrupted by his manners ni wípé clocking aago mẹ́jọ lẹ́ ń wọlé iṣẹ́ you come in you clock. ṣé bí nǹkan tó ń ṣe ní civilized countries tó fi ń ní tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni sà tẹ bá clock wọlé a sọ time tó wọlé a dẹ̀ kí ẹ pé good morning tẹ bá close láago márùn you clock out a sọ fún ẹ pé good night or good evening kò ṣe cheat èèyàn tó bá wọlé a minute after eight kó gbowó ọjọ́ yẹn èèyàn tó bá lọ sílé a minute before five o'clock kó gbowó ọjọ́ yẹn and now my secretary gbogbo nǹkan tí mo sọ pátánù meeting àtẹlẹ ìtọ́gà sọ mo máa type everything and you you are there fún each person ní minute meeting ìlú tó bá sófin ẹ̀ṣẹ̀ ò sí tẹ́ bá kọ̀ tẹ́ abide with the rules and regulations of this organization then you are doomed. That's all. Thank you, Jerry. Mo rò pé gbogbo wa láti gbọ́ nǹkan tí wọ́n sọ. And that is the way it's going to be in this organization. Okay? Goodbye. Benga, you stay back. Fire. Benga. <laughs> I love your braveness. Thank you. Bó ṣe wọlé. Benga. Yes, ma'am. I love your bravery. Thank you, ma'am. I'm sure we can work together. I hope so. Go get ready. We're going out. Okay, ma'am. Yes, ma'am. Have a nice day, sir. Thank you. Thank you very much. ẹ ṣe ẹ wò ìbánikẹ́ fún wa ní mẹ́nu yìí but fẹ́ pẹ́ a kò fún wa ní pepper soup goat lè mi fẹ́ o. ok goat wà kẹfẹ mi. ok ṣe. nǹkan tá a máa ṣe moment tá a bá ti jẹun tán hmm. we have to go to Lekki. Eh, area tó ṣẹ̀ṣẹ̀ develop ah that's true it's a problem. i'm very very tired but mi ò rí pé kí n má débẹ̀. it's obvious eh, eh, ojú yẹn gbọ́dọ̀ uh-huh. ti ṣokùn client. i'm found out. ẹ ṣeun. Oh, no it's alright. ẹ jọ̀ọ́ ẹ fún wa lómi o ẹ fún wa ní two bottles of water thank you. is the man I've been waiting for. <laughs> How? Kill me? Eh? Just watch. Excuse me, ma'am. Good afternoon, sir. Mm -hmm. My name is Omolara Thomas and um, ideal properties. Mm-hmm. Um, mo dẹ̀ mọ̀ pé àwọn ilé tí ẹ ń ń tà um, I wish if you can give me an, an appointment sir kí n lè mú proposal wá fún yín I'm sorry to disturb your lunch sir. Um, kò lè jẹ lọ́la. sá. kò lè jẹ lọ́la. ok sir. Um, Friday. fantastic sir. ten a.m. ah thank you sir. Thank you very much, sir. Yes. I enjoy your lunch, sir. bí báyìí kẹtàn. <laughs> good morning. good morning madam. yes eh, mo fẹ́rẹ̀ ọ̀túnba. kí lorúkọ yín Ma? ọmọlára. ọmọlára. Ah. madam i'm sorry ma orúkọ yín kò sí ọmọlára nínú ìwé yín bíbá. what? kò possible ẹtutù eh, there is no name called Omolara in our appointment book ma'am. I met with him yesterday and he gave me his card. Yeah. Eh, lóòótọ́ card one here, ẹ̀parọ́ but I'm sorry you can't see him. are you saying pé mo kàn Washo? wọṣọ mo dẹ̀ wá bá wọn lọ́fíìsì wọn. mi ì lẹ́dẹ́dẹ́ wọṣọ màá bọ ẹ lè rí wọn torí kò appointment book wa what is the matter with you why you so adamant. Okay, Toruko over Simbe, can you please stand up? Tell him that I'm here. Oh, sorry. Otumba is very busy, so you cannot see him. She won't know what. wá? Uh, má disappoint ẹ because I'm going to see him. Madam, with due respect, kò Durumbi, dúró ń bí, ẹ I am going to see him. Woman, máa yí be your ń fi ọ̀sẹ̀ kan ṣe tó ló fẹ́ fọ̀sẹ̀ méjì ṣe lọ́sẹ̀ nǹkan tó máa ṣe kúkúrò mẹ́ẹ̀. Ọ̀túnba Ẹ̀dẹ̀ máa wò tó because mo fẹ́ kí gbogbo iṣẹ́ yẹn kó wà perfect. máa ṣe nítorí mi lọ ṣe nítorí ààrẹ kò lè gbowó ààrẹ come on ó lọ ṣe tó sọ pé kọ́kọ́ bẹ́ẹ̀ prepare kìíní ẹ̀ wàá dẹ̀ gbowó ẹ̀ lọ ṣe tó máa ṣe kó dẹ̀ jẹ́ kí n. Ah! good morning sir how are you ìwọ̀n wọ̀ ló wà ń bè yìí ẹ̀ sorry mi inú ìsọfún wọn kò mọ̀ wọlé wọlé come on. thank you sir. Eh, ẹ wọlé. Thank you. Thank you, sir. Now, you're welcome thank you. Pẹ̀lẹ́ my dear. So, um, kini. you're welcome actually you're welcome. Kini ni ká fi ṣẹlẹ̀ lè jọ wáyé? ti sá business first. Eh. Eh. ok ok máa bọ̀. Máa bọ̀ jókòó. Ẹni tó fẹ́ rí náà ló mú ti rí yẹn tó wá ń pariwo bí ajá tó bugi jẹ. What do you have for us? Proposal, sir. Oh, I see. Ah, really? Um, um Ọ̀túnba. Yes. Um, today is my birthday, sir. Lóòótọ́, kí ló ṣẹlẹ̀? <laughs> Torí mo ti gbàdúrà sọ́lọ́run pé kọ́lọ́run jẹ́ kí irú opportunity wa kí n bá yín mm. ṣiṣẹ́ kí n showcase ara mi and I know that I can do it. Ah, well, I'm sure we'll be able to work together. The commissions yóò bá lé wa sá. <laughs> No sir, it's a peanut sir. Uh, okay, irú estate jẹ́ pé bíi fifty to hundred houses báwo lè ṣe lè tàn yín kí ni commission sí. Ah, there is a particular estate tẹ́ni tí mo máa ń júwò every time. eme estate. ah ọmọ mi. yes sir. okay that's a typical one so irú yẹn kí ni commission. fifty fifty will be fantastic sir. ọmọdé <laughs> fifty fifty expenses ti wá ní mo ní káwá kọ sí gbogbo owó tá a gọ́ mi kọ́lé ọ̀ọ́ bóyá wàá dẹ̀ máa bọ̀ mí kí n máa bọ̀ mí àwa oh, kọ expenses wá sí ah, gbogbo owó tá a fi kọ́ ń kọ ẹnu ẹ̀ tí ojú lójú láì gbowó jù. what. Eh, sorry, sorry. Anyway, uh, let me just give this to my lawyer. I will, and then um, we'll get back soon. Okay? Ẹ ṣé oh, sọ. Mm, thank you. Obìnrin láyé, ayé, ayé yìí lọ, mm-hmm. ayé la ti Um, actually a ti ta four flats nínú Iga. Yeah. a ti ta lọ́ọ̀lọ́ mẹ́ta. Okay. a ti ta nze kan kúnyàmínà kan pẹ̀lú um, àgbàlá kan. God damn it. àgbàlá yọ kan. bẹ́ẹ̀ni. ewa la ti tà. actually àfihàn nìkan náà la ti tà nínú ẹ̀. irọ́ ni. ah kí ni time see. Um, 2 pm ma two pm. Benga. Ma. Àmà wa one hundred and twenty. Ma. one twenty. Excuse ma pẹ̀lú ma. Yes. Kò sí ìjókòó, kò dẹ̀ sí ìbẹ̀rẹ̀. Wọ́n lẹ́nu kì í lówó wà. Láyé tó wá, ó fẹ́ lówó. Láyé tó wá, ó fẹ́ láyé tó wá o ipò ṣáà ló fẹ́ ẹ ṣe jẹ́jẹ́ mm, ayé gbà jẹ́jẹ́ èmi ò pé ẹ má jayé ayé ìjẹkújẹ yìí ò dáa èmi ò pé ẹ má jayé ayé ìjẹkújẹ yìí ò dáa. ẹ jẹ́ ń hmm. Hmm. ṣojú. ah gan ẹ̀fọ́ yìí náà ni ẹ̀fọ́ yìí náà ni. tí mo kọ̀kọ̀. ṣẹ́jà tó ń nù ẹ̀. no ah, ìjáwá ìjáwá mẹ́rin. ẹ̀kọ́ mi fi sí. Ah, ẹja kan ni mò ń jẹ yìí. ẹja sí. ǹjẹ́ lè jẹ́ tán kan. Hmm. mi ò ní jẹ́ tán. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́. ah ó jọ ìwọ kò tún jẹun náà. ẹyin kọkọ jẹ ti ń tọ mi. Mm. mm. ǹjẹ́ ó dùn. Mm. ẹ̀dùn ilé ẹ̀dẹ́gbọ́n mi ló. ẹ mm, lọ Bánkẹ́. ó gbọ́kọ̀ tí mò ń bá ẹ sọ ni ah, bànkẹ́ ah, wẹ́ẹ́ dàgbẹ́ ni pé gbogbo tí wàá bẹ̀rẹ̀ wèrè torí ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ ikọ̀ mi ló ń sọ fún mi má pe aago mi mọ́ má pe fóònù mi mọ́ tó bá dùn pé fóònù mi gbàdúgbàdù agbolú àgbàdo lọ́wọ́ ẹ̀ ó gbọ́kọ̀ tí mò ń bá sọ ẹ̀yin wèrè wọ̀nyí. all right ẹ máa explain fún mọ́mì ṣó ti gbọ́ kó máa yáṣẹ́ o ọlọ́run á wà pẹ̀lú ẹ bye dear love you. Mami, Lára ní òun ayọjú sí yín pẹ̀sẹ̀. Ó dàbẹ̀ ń pò bízì díẹ̀. Bọ́tá wá. ó ṣe ọgbọ́n tẹ̀ ń sọ ni mo kúkú ń gbà. Bí ìwọ ti ń ṣe ni kò máa ṣe ń tiẹ̀. Ṣé o ti gbọ́? Ti gbọ́ mọ́ mi. Ilẹ̀kùn. Orí àmọ́dún jìnnà kẹ́nikẹ́ni má jẹ̀bi oṣù so kí lẹ rò ó rè o kí lẹ bá lẹ ṣe rí sí. it's beautiful. Yeah? ah this is nice. <laughs> ṣé o rò bóbìnrin aláìkẹ́. <laughs> understatement tàbí kí lẹ make the question lẹ bi lọ mi abẹ sọ̀rọ̀ obìnrin ah sa bẹ kí ni kí n sọ lọ. <laughs> serious. Ah, well. Yeah ìfà orúkọ mọ́dà mi ni mo fi kọ Christian Hall. This is nice. ọtúbà eh. eh, eh? <laughs> ẹ gbìyànjú ẹ gbìyànjú ẹ ti ẹ jẹ́ kí ẹ ti ẹ jẹ́ káwá ti ẹ mọ̀ rárá. ó ṣe. ó ṣe. ẹ máa bọ̀ bọ̀ bọ̀ ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà ẹyà wo báwo ló ṣe rí sí. ó dáa gan ni o. o láìkẹ ah, ah. everybody náà láìkẹ wọn lè ló dáa fún wọn ló dáa ah, fún obìnrin gan wọn ló dáa wọn ní nǹkan tó obìnrin máa láìkì ni eh. Eh, mo dẹ̀ rí kó wọn náà láìkẹ eh. it's alright ìwọ ló ní ìwọ ni mo kọ́ fún. oh yes ìwọ ni o ní. ìṣe iṣẹ́ irúbìnrin òun ló dúró tì mí alátìlẹ́yìn mi ni gbogbo success tẹ́ ẹ̀ ń rí yé mi ká òun rèé alátìlẹ́yìn mi ni sókè máa mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ so tí n bá ṣe léè fún kò tiẹ̀ tí tó kò tí tó. ọ̀túnba you are a wonderful man sir. akọ̀jí hmm? olówó orí mi. Ah olúwa túbọ̀ gbọ́wọ́ ẹ̀ sókè. àmín. this is nice this is nice. àwọn ṣe. dìde dìde dìde dìde dìde. èmi nìkan tán. ló wá wù ẹ́ ní kò fi ṣe. you are a wonderful man sir. ẹ <laughs> ṣe barista. ẹ uh, ǹlẹ́ <laughs> madam congratulations ma wọ́n mm. Okay. í wọ́n <laughs> eh, congratulations thank you ẹ ṣe. congratulations ma. Eh. yes ma ẹ̀mí eh, yín á lò pẹ́pẹ́pẹ́pẹ́. you are a wonderful man sir. bó ṣe kú rí i. obìnrin lọ ayé ayé yìí lọ o. ẹ jẹ́ wọlé lọ ẹ jẹ́ ká lọ wò ẹ jẹ́ wọlé. àwọn ènìyàn. obìnrin mm-hmm. lọ ayé ayé yìí lọ o. ẹnì kankan. Nobody knows tomorrow Hello babes, ah, ah, báwo ni ṣé wàá okay? Ní ah, màá kúkú wà ní tèmi close níbo? Ó yẹ kó ti mọ ọjọ́ protocol mi, èmi máa close mọ́ òun tètè ṣetán níbi iṣẹ́. Wo abeg. Ah, aunty, aunty ẹjọ́ ẹ lè gbé àwọn èrè yẹn wọlé ọtún bá ń ṣe mítìn lọ. Àwọn èèyàn ti fẹ́ put up business pẹ̀lú wa. Ìgbà tó gbọ́n pé main estate ń bọ̀ l'Abuja. People are so marvelled. Tó yẹn pé tó yẹ sẹ́yìn gbàtà dé hmm. ministry of land use. Hmm. Five minutes wọ́n fún wa gbogbo documents that need. Really? That's just the difference. Ó ti ṣí èrè ni. Máa wo wèrè ikẹ́. Kó lè jẹ́ same structure pẹ̀lú ti t'Abuja yẹn náà yeah that's okay. ah wà gbà. lunch time. rárá mo wà ní meeting ẹnu ẹni tí mo ṣe ṣe um, ó likely kí n tún Oga. sí Abuja eh? long time sir. Um, so my wife. So I want sign uh eh, our documents to Queen. Yes, just to make sure. Uh, if I'm going to Ah, yeah. Yeah, yeah, because you see, I even like Abuja as a city. Ah, very beautiful. Yeah. Eh, nice. Um, excuse me. One meeting. Yeah, eh, Ọ̀túnba, ẹ jọ̀ọ́ okun nínú ọ̀fin gbé títà. Ẹ wo aago ọwọ́ yín sà, ẹ rí i pé wọ́n ti lò. Okay, gentlemen ẹ jẹ́ ká join meeting sí three o'clock I know. lọ́wọ́ nǹkan jẹ ẹ kúṣẹ́ yes. Okay. so kini. ni kí la fẹ́ jẹ lunch báyìí. ẹ wò Otumba. You can't be doing this. That thing on my vlog anyhow. Why did you learn to cook like this? Màmá mi ni. Hmm? Màmá mi. Ọkọ hmm. wa dáadáa. She's a fantastic cook. Àdúrà ẹ̀ mẹ́sàn-án gbẹ́jà ẹja lélẹ̀. Ah, ibi ò pa ìlú. Gbẹ́jà ẹ gbẹ́jà gbẹ́jà gbẹ́jà. ẹ má gbàgbé nǹkan tí mo bá yín sọ. kí hmm? every one o'clock is a lunch time. Hmm. bẹ́ẹ̀ni. kò rí pé i need good health. ó dẹ̀ make sense o really tí màá pò wá tó insist bẹ́ẹ̀ mo lè má ṣe meeting lọ́jọ́ di six tí mi ní. but why flog yourself that way. ó gbọ́dọ̀ mọ́ mi lára nù. Ah, jọ o hmm. nsìnyí kí n máa jẹun dáadáa wọ́n ti máa sí mi dáadáa. bẹ́ẹ̀ni. sixty five signatures <laughs> báwo ló ṣe ṣe èmi ò máa expect tó yẹn kẹ èmi ṣì ronú kan bí abẹ́ máa tó bí thirty ó pọ̀ ju ẹ̀rọ rẹ̀ thirty five but sixty five ah gbẹ̀ngà kù ṣe o thank you <laughs> hold on for me please hello no i don't want to see anybody okay ah hold on hold on hold on ṣé tí ẹ fọ ni mo ní anybody if you do this again i'll fire you o gbọ́ mi bẹ́ẹ̀ yẹn. gbẹ̀ngà wo kò sí nǹkan tá a get all the papers start filing them kò dẹ̀ kún wá bá mi lọ́fíìsì no no no no no right away màá dé lọ chairman màá lọ tumba, màá sọ everything for wọn o thank you bye. ẹ ká What is this? Shorupa Shawula and Shen Bibai. Then why are you dressed like this? This is an office wear, ma'am. Listen to me. Take it back and shake pé mo jẹ́ obìnrin ni. Wàá bọ́ aṣọ ẹ lọ́rùn ẹ̀. Tweet. Mm. Ah my dear <laughs> wà ló ti lù àbí wà ti lù. kò how are you. i'm fine. i did it. what. eme estate. àti fẹ́ẹ̀ ta tán. ah how did you manage. òye mi o ah, ọlọ́run ni. it's incredible. ah, you are wonderful. my happy birthday. ah yeah. <laughs> mm. my love for you. No be play play love you. My love for you. <laughs> No be money money love honey. My love for you. No be corner corner love. No be wayo wayo love. If Ìfẹ́ tí ẹ I want ni. ń débẹ̀ lọ màámi despite gbogbo owó tí mo ná ọmọ ẹ̀ níṣẹ ló kọyàwó kàyọ tí ẹ believe yẹn ṣá ó kọyàwó yẹn hmm. ó kó lórí yẹn ah, tó mọ ìkíni tó ṣe bẹ́ẹ̀ yẹn nígbà tí ẹ pàṣẹ ọmọ mi ti ǹjẹ́ mo bí tí mo wà ń sìn màámi ẹ mọ̀ kí mò ń sọ fún yín lọ́jọ́ yẹn mo ní mo mọ̀ nǹkan tí mò ń fẹ́ mo sọ fún yín mo mọ̀ nǹkan tí mo fẹ́ ọlọ́run dẹ̀ ti gbàkóso mo ti débẹ̀ ń sìn ẹ bàbá tó ń jẹ́ ọ̀túnba kọ́ládé ṣe bẹ́ẹ̀ mọ́. mọ́mì mọ́mì ah, ẹ bá mi sọ̀rọ̀ màámi bàbá kọ́ládé yẹn mọ́tò méjì ló fún mi kò ń ṣe mọ́tò yẹ̀yẹ́ o mọ́tò gidi ẹ wò tẹ́gbọ́n mi bá ṣòṣì máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ máa tẹ̀ wọ́n pa mo ti débi tí mo fẹ́ dé kẹ́ẹ̀ náà kẹ́ wá bọ́ sínú ọlá ńlá yín kẹ́ wá jẹun kẹ́ wá jó oúnjẹ mi ẹ mọ̀ kó gbogbo wàhálà tí mo ṣe mi ṣe lásán. báńkẹ́. mọ́mì kí ló ṣe yín. báńkẹ́. báńkẹ́. báńkẹ́. báńkẹ́. bàbá pẹ̀lú ẹ̀ka lè bọ́ sí. Mami. Mami. Mami. Aṣoríire. Àmín mami. Ẹni wẹ̀dì. Àmín àmín. Ilé àtọ̀ náà ní dàrú. Àmín. Bó ti ń ṣe ni kó máa ṣe. Àmín mami ti tó. Àti wọ àtọkọ ẹ ẹ bára yín kalẹ̀ gbogbo àwọn ọmọ ẹ̀ náà máa yan náà máa yanjú bó ti ń kẹ́mi ọmọ akẹ́ mọ mi sókè ó ní fojú sunkún àwọn ọmọ ẹ̀ wàá fẹ̀yìntì wàá jẹun. màmí ó ti tó màmí màmí màmí màmí. Mọ́mì. Mọ́mì. Mọ́mì. Oh. ṣàbíyá ó sì. birthday. Thank you. Eh? Many happy returns. Ah, kí ló Hmm? By the way, mo ti rí mọ́tò kan tà mẹ́yẹn tá ló ní. Ah, ah. tó ń fi ribbon ti bí gift by. Ta ló fún ẹ? Ọkùnrin ló fún mi. Ah, ọkùnrin báwo? Eh? ọ̀túnba ẹ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún yín èmi ò ní tàn yín o lórí mo kì í tọ̀yàn tó bá jẹ́ pé mi ò nífẹ̀ẹ́ yín ni ẹni bá mi bí ilé ni o bẹ́ẹ̀ ni mo sọ ọkùnrin kan wà láyé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó pàdé yín ó nífẹ̀ẹ́ mi gan bó ṣe ń lé mi kiri lèmi ń sá fún bẹ́ẹ̀ mi ti ń lẹ́yìn kiri lẹ́yìn sáfẹ́mi kó jẹ́ pé mi ò mọ mi ò dẹ̀ lè kọ́ntínú báyìí mọ́ ẹ̀ẹ̀kan àbẹ́ méjì lọ́sẹ̀ irú ayé wo nìyẹn what am I doing ṣé mo waste ilé ayé mi ni àbí báwo. ṣe sùúrù náà ó mọ̀ bá ti sọ̀rọ̀ yìí ìyàwó tó wà ní thirty five years mi kàn lè tètè dànù ó gba èrò ó gba strategy ó gba kéèyàn farabalẹ̀ ra ṣe nǹkan náà mo ti ṣàlàyé fún ẹ wàá fún mi time ni. èmi ń kọ́ time ok màá fún time náà. No? Oh. ọkọ mi ẹ pẹ̀lẹ́ hmm? ẹ ṣeun. Ọlájú Mọ̀kẹ́. Mo fẹ́ jáde àbí? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ lọ wo àwọn customers mi kan ni. Wàhálà ẹ ti pọ̀ jù. Okay. Mm. Okay ẹ wà lọ wo kọ́sítọ́mà wà lọ ṣọ́ọ̀bù ẹ wà lọ ṣọ́ọ̀bù wà lọ Beirut ọ̀la Paris <laughs> ọ̀túnla Berlin ẹ wàhálà ẹ ti pọ̀ jù. Jùmọ̀kẹ́ hmm? kí ni mo lè ṣe fún ẹ tó máa dùn ẹ́ jù. kí lẹ fẹ́ ṣe fún mi tó máa dùn mí. Hello? Ah! Ọkọ mi, pẹ̀lẹ́, ṣáláfíà ni. Hmm. Ẹ̀gbọ́n ẹ ti sọ fún ẹ. Hmm, bí bàbá yín ṣe fẹ́ ṣe ti ẹ nìyẹn o. Ẹ, ah, ẹ, ẹ má, ẹ wò ó ẹ mo ti gbọ́ ẹ má bá bàbá mi níbijọ́ kọ̀ọ̀kan ẹ ṣáà fi sílẹ̀ ẹ ẹ èmi ò lè wá sí amẹ́ríkà o ọkọ ẹgbẹ́ náà ti ní kí n máa bọ̀ lamẹ́ríkà mi ò wá mi ì dẹ̀ wá sí London náà ẹ̀ ń fọwọ́ mu ẹ ṣe ẹ ṣáà máa ṣe jẹ́jẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lọ́kọ mi báyìí nísìn ọlọ́run á bá mi dúró tì yín ẹ dirú ẹ dìgbà fún mi ó ṣe ọkọ mi bá mi kọ́kọ́ ẹ̀rọ àtàwọn ọmọ kò burú ó dàárọ̀ ẹ ṣe jẹ́jẹ́ o. yà mí yà gbáko yà mí yà èṣù yà mí. yẹlé nìní má jẹ́ fọwọ́ ara mi. ọ̀túnba dọ́kúmẹ̀ntì àwọn ilé wa nìyẹn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní ti àwọn ní sixty five signatures ó fi ẹ̀hónú wọn hàn wọ́n fẹ́ lè fàdé láṣọ ya wọ́n ní owó flat ni àwọn san pé ṣàdédé làwọn dédé rí signatures àwọn lórí document duplex. wọ́n ṣàlàyé tó pọ̀ gan pé àfi tí àwọn bá wá san balance kó tó di pé wọ́n máa gbé ilé fún àwọn ọ̀pọ̀lọpọ̀ nú wọn gan jẹ́ kí n mọ̀ wípé àwọn lè gbé iléeṣẹ́ wa ìlọ sí ilé ẹjọ́ táwọn kan dẹ̀ tiẹ̀ tí wọ́n sọ wípé àwọn máa gbéra lọ sí ọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn tèmi wá fi pé it's not good enough. lọ́yà ọ̀ṣẹ́ èèyàn èèyàn lásán ni ẹ́. what do you want? kí ló fẹ́ gé nínú gbogbo aburú tó ń ṣe yìí ó ṣe joyè alábòsí báyìí irú kan báyìí ṣẹlẹ̀ ṣẹbẹ́ mi mo mọ̀ kan nípa sixty five signatures kọ́ńdẹ́nu bíbáyìí àbẹ́bí kọ́ kí ló dé tó gba wájú ọ́fíìsì mi kọjá tó kọjá tó wá bá ọkọ mi wọ́n ní wọ́n tún gẹ́ẹ̀n ojú rere increment lórí o fẹ́ kó gbowó sí inú o gbowó sí o fẹ́ increase owó ẹ̀ ṣé nǹkan tó ń wá nìyẹn ọkọ mi ẹ wò mí ni look at this man wá wò mí sí nǹkan tó dán rárá you are fired. ọtún máa. no no please please ọ̀rọ̀ firing ọ̀rọ̀ firing please ah kí ló dé láti sọ débẹ̀ ẹ́. Eh? I mean, the, I mean this is my image going down and ẹ̀ nǹkan tá a ti build láti ọdún mélòó eléyìí ò ṣẹlẹ̀ rí ní company now eh? I'm fẹ́ gbé wa lọ court no oh, ń lọ sí newspaper that is no jerry now eh? as a matter of fact in the last six months me lè sùn mi lè wo come eh? me? mi so sọ me. mi. rẹ̀dọ̀ mi ò sí lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ no please no please ah, ah kí ló dé. sọ fún mi ah ó lóò ní experience kankan mo bẹ bàbá yìí mo ní kó jọ pé ọmọ mi ọmọ ẹ̀ náà ni pẹ̀lú inú kan àti ìfẹ́ òtítọ́ tó ní fún mi kò fẹ́ ṣòro ilé iṣẹ́ mo dé ilé yẹn. ti igi tí ń bẹ lójú rẹ̀ kò tó dánilẹ́jọ́ wò ti igi tí ń bẹ lójú rẹ̀ kò tó báni wí. Mr. Foreman, Mr. Foreman. oníṣẹ́ ẹ̀jẹ̀ gbogbo bó ṣe ń pariwo káàkiri tó ń rojọ́ mi káàkiri àdúgbò bó máa take action lórí ọ̀rọ̀ èmi àti màmá mi tó tó tó sọ pé máa gbé mi sí pépà wá gbé mi sí pépà you just try it sórí màá jẹ́ kó mọ̀ pé bíbú ṣúgà ṣe dùn tó bẹ́ẹ̀ náà léwu ṣe wà nú ẹ̀ ìwọ sẹ́mi. ta ló gbẹ́ ẹ lẹ́yìn náà no no no just tell me ta ló gbẹ́ ẹ lẹ́yìn ta ló kọ́ ẹ ní nǹkan tó ń ṣe yìí èmi èmi ni wọ́n lérí mọ́ wo jẹ́ kí n sọ kí nìkan fún ẹ iṣẹ́ tí mò ń ṣe yìí mo kàwé ní o mo kàwé débẹ̀ ní o mi ò dédé bẹ̀rẹ̀ ẹ lójúmọ́ o you are too small for this my brother tó bá jẹ́ wo àtìyẹ́ ẹlẹ́jọ́ ń bára yín po kékeré yìí don't do that to me please. irọ́ ni irọ́ ni máa jẹ́ kó mọ̀ pé sórí iṣẹ́ ta bá rọ́kọ̀ báyìí iṣẹ́ náà ló máa ń pa lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí lọ́kẹ́ máa ń kú sí ni kí ló kọ́ ẹ̀. ṣé wọ́n lérí ikú mímì ni. ìwọ lérí ikú sí èmi ṣé wọn ò mọ̀ pé nìkan ò kì í lérí ikú sọmọ aláàfin ni. yes. pẹ̀lẹ́ ọmọ àtibá sórí ẹnu ẹ̀ àti ẹjọ́ wa yẹn má jẹ́ kó mọ̀ nínú ìpẹ́ wọ́n mọ̀ yàn má jẹ́ kó mọ̀ pé kékeré látàkéré kò kí sọ̀rọ̀ ojú má jẹ́ kó mọ̀ wàá rí mi wò bí ìran. èmi èmi ni ìwọ lérí mọ́ àbí màá sọ fún ẹ wípé mo mọ àyíníke mo tún mọ àyíní padà i will silence you. irọ́ ni irọ́ ni ò lè ṣe kankan má jẹ́ kó mọ̀ pé mi náà mọ̀yàn nílùú yìí sórí kékeré látàkiri o ẹ̀yọ̀ kọ̀ kò kí sọ̀rọ̀ kò kí sọ̀rọ̀ ojú kí ló fẹ́ ṣe kí lọ́kọ̀ ẹ̀ ṣé wọ́n ló lọ́rọ̀ ni ìwọ ló lọ́rọ̀ kí lọ́kọ̀ ẹ̀ o ṣe dúró o ò bá dúró náà rubbish. Ayọ̀mídé. Hello, ẹ Hello, ta lélẹ́yìí? Ẹ má bínú kó ń ṣe Mr. Ayọ̀mídé, a rí fóònù yín níbi accident kan tó ṣẹlẹ̀ ń sìn mí. Ẹ́ kí ló níbo? Ah, Inside the compound along the express ni o. Ẹ́ ní ọmọ mi dà, níbo lọmọ mi wà? Ẹ̀ta ló ń sọ̀rọ̀ kí lórúkọ yín? Ẹ̀ta ni yín? Ẹ tètè máa bọ̀ wọ̀ báyìí tàbí. Ẹ́ mo kú o. fi ronú nípa rẹ̀ o because wọ́n bá lè yàn ronú mọ́ ah, àbí ẹni tó kú ti kú ọlọ́run ló ń mọ gbogbo ló ń ṣe gbogbo ẹ̀ ó yẹ ọlọ́run o. pọmọ pọmọ lukudate iléeṣẹ́ ọ̀pá lomi lọ́mọ wọ́n fún pa wọ́n sún mọ́lẹ̀ bí ajá wọ́n sún mọ́lẹ̀ bí ẹran dá mi lóró alẹ́ kàn pa mí lọ́mọ dànù. àwọn wo ló pẹ́ lọ́mọ àná náà ló ń ṣe ohun gbogbo. ọlọ́run kọ́ ló ṣe é ènìyàn ló ṣe é. àtúntò bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ipa àwọn kan bíi pé kí ló ń sọ lẹ́nu. àmúwá ọlọ́run kọ́ lélẹ́yìí. àmúwá táwa ni. àmúwá ènìyàn lélẹ́yìí ó dẹ̀ yé mi o mo mọ tó ti wá o. mo mọ tó ti wá o tí n bá kàn sọ̀rọ̀ mo mọ ibi tó ti wá o. níbo ló ti wá tó kàn ń darẹ láàmú lára. mi ò lè lé ọ̀rọ̀ jáde kí n tó wọ lórí lẹ́yìn tó fi mú mi lọ́mọ o. owó wo ló wá ń pa ẹ́ ta ló pa ẹ́ lọ́mọ ṣé ìyàwó mi Jùmọ̀kẹ́ òun ló wà pa ẹ́ lọ́mọ àbí kí ló rò yìí that's that's rubbish. Uh-oh. You Jùmọ̀kẹ́ No, nonsense ni. kálẹ̀ ṣíṣe ò bá gbé bí ìṣẹ̀lẹ̀ gbò. ọ̀rọ̀ yẹn kọ́. ejò tútù láwọ̀ kò lóun ò ṣán nìyẹn. no òun Jùmọ̀kẹ́ ò lè padìyẹ ká má ti sọ pé bóyá èèyàn wọ́n á tó ajọ́ ọmọ tiẹ̀ no now ah, sọkúsọ nìyẹn o sọkúsọ nìyẹn ọ̀túnba ẹ dìde ah. ẹ ṣe ẹ dìde o Ah. Ah. jọ ah, dábàá dìde bá dìde fún yín o dédé mi ojókòó síbí mi nìkan wá bá mi. Eh, it's okay, it's okay. It's all right. sílẹ̀kùn láti dùn ma. mo ní kó sílẹ̀kùn. mi mọ̀ yín wì. ọlọ́run Ni mọ̀ ẹ́ níwájú ọlọ́run kò sí ọ̀tún máa mọ̀ ẹ́. ní orúkọ jésù kò sí ọ̀tún máa mọ̀ ẹ́. gbogbo nǹkan tó wà ní gbogbo àti àti àti irúmọlẹ̀ kò sílẹ̀ tó máa mọ̀ ẹ́. ajé ògùn máa pa ẹ́ mo ní kó sílẹ̀kùn ìwọ náà ní ọmọ mi sílẹ̀kùn. ìjà yín dà. ọ̀lẹ́ ọ̀lẹ́ ní burúkú ìyá ìyá àjẹ́ sílẹ̀kùn. Máa sílẹ̀kùn sílẹ̀kùn máa sílẹ̀kùn sílẹ̀kùn oníkan sílẹ̀kùn fún mi ìyá yìí ìwọ òní sóríire láyé òní òní jèrè láyé ẹ. ó pa mí láyọ̀mídé ó pa mí láyọ̀mídé ìwọ obìnrin ayé ẹ bàjẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ o ó ti ta aṣọ àgbàmọ́lẹ̀. Ah! ayé bínú sí ẹ ọlọ́run bínú sí ẹ oṣó bínú sí ẹ ó bẹ̀rẹ̀ sí ní jàǹbá ayé ìwọ́bìnrin kò sí bó ṣe òun lọ́nà gbégbá o. àtòṣe bẹ̀rẹ̀ sí báwo ọmọbìnrin níwọ ìwọ ẹgbẹ́ náà kú. ó pa mí ní ayọ̀mídé ayọ̀ ẹ náà wọ́n payọ̀ ẹlẹ́nìí lọ arábìnrin olùgbàtì ẹgbẹ́ o. mo dẹ̀ bẹ̀rù ọlọ́run. léèmi mi ò bá ń bẹ kí ló wá wò bí jùsù tó dé ayọ̀mídé mi ló máa pa ọlọ́ọ̀pá ẹ̀. èmi. a àgọ́ má jáde mọ́nu ilé yìí. nǹkan tójú èèyàn ò rí ojú ọlọ́run tó o. ìwọ. ṣé mi ò sá fún ẹ tó ni ẹjọ́ ẹ̀dẹ̀ kọ́ o iṣu ẹni ló tọwọ́ ẹni ìbẹ́po. ìwọ sá fún mi tó mi ò bá ń lè mi ò lé ẹ jáde ńlé ẹ mi ò bá ń bẹ̀ èwo tèmi ṣe wá jẹ́ mi ò bá inú lẹ́yọ̀. ahmed má ṣílẹ̀kùn o má jẹ́ kí ajá àdìgbò olùkú ká. ẹ̀yin ajá àbúrò mi wá wá ahmed. ṣe wèrè wo gbogbo nǹkan tó dà ò ní bàjẹ́ o bó o ní di obìnrin kì í jẹ́ kó mo lò sórí súnmọ́ mi. mo ń gbé yín mà. ògùn pa ọ̀sán ẹ ayé òní dá ayé òní dá. ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ kó ọ̀rọ̀ yẹn mọ́ mi ọlọ́run á pẹ̀lú ìmọ̀. Thank you very much. Ó ṣe gan ni. Àṣenibánidárò. Yes, darling. kí ló ń ṣe lọ́fíìsì ilé ló yẹ kó wà náà. kò ń ṣe kó ń dára láàmú fún mi. ọkọ mi mo gbọ́ nípa ilẹ̀kùn tó ń polówó ẹ̀ wà ní Banana Island wọ́n dẹ̀ ní five hundred million naira ibẹ̀ ni mo lọ mo dẹ̀ san thirty percent of the money ìyẹn mo ní kí n tó padà sílé kí n wá sọ fún ẹ kí n ṣe pé mo fira mi ṣe wàhálà kankan. ilẹ̀. yes love. five hundred million. Mm, bad payment bó ṣe sanwó thirty percent. ó dẹ̀ ti san thirty percent. darling. Don't darling me! You shut up! What's your problem? You want to go ni? Ah! Olorale ah, ah. five hundred million. Pẹ̀lú gbogbo ètò ọ̀lẹ́ yìí. Gbèsè gbèsè Port Harcourt ni ẹ àti ṣe ọgbà ẹ̀. Àwọn tax wọ́n lé mi kiri. Ó yẹ ká sọ insurance. Òun ló lọ sọ thirty percent nínú five hundred million. Ah! Ọkọ mi jọ torí Ọlọ́run mi ìròdè bẹ́ẹ̀ èmi rò pé mo ṣe nǹkan tó dáa ni. báwo ni ẹ ṣe máa dá how can that be good. ah go. ah. jẹ́ ń fọwọ́ ara mi wọlé tí mo kọ́. irú wàhálà ò lè lè báyìí. náà ló ń dẹni tó wà nínú wíìchà báyìí jókòó sórí wíìchà. Ah. wọn fọwọ́ ara mi wá wàhálà o ẹ̀jẹ̀ ni wàhálà jókòó tí mo lọ fà o. Ọlọ́run. iṣẹ́ tẹ̀ ní kí báyìí ṣe òun ló ti rẹ́dì ni so that kẹ́ lè sign ẹ̀ kí madam náà lè sign the power of Anthony. Mm. Yeah. That's very good. <clears throat> tẹ bá ti tẹ́yìn méjèèjì bá ti sign tán mm. kémi lè gbé lọ sí CAC so that ma lè stamp ẹ̀. Mm. Mm. Eh, mi níkà ọ torí ah. tí wọ́n bá dá padà iṣẹ́ tó ṣe dá ní ọ. no wọn ò lè dáṣẹ́ mi padà wọn ò dáṣẹ́ mi padà rí ilé bẹ́ẹ̀. <laughs> Okay, ma. Yeah. So, eh, mo wà lé o, mi ò sí lé o, àwọn pàtó ni. Ilé ìpọ̀. Ẹ má sọ nǹkan. Ẹ ṣe ẹ ṣe gan mo dúpẹ́ lágbára ọlọ́run mi wà ní dójú tì o iṣẹ́ yín báyìí mo máa lọ síwájú. ìwọ náà ó ti ṣiṣẹ́ ẹ̀ lẹ́nu tó dé o mọ iye stage tó ti tà o mọ iye gbogbo owó tó ń wọlé so mo wà lé o mi ò sí lé o gbogbo ẹ̀ máa kíṣẹ́ máa lọ barista. yà yà èṣù. Yami yele nini? lẹ́nìní má jẹ́ n ara mi wọlé tí mo kọ́. láti ajílété police station láti wá ẹ máa ní láti bá wa dé station báyìí báyìí. kí ló ń ṣẹlẹ̀ ṣé kò sí. nígbà tí ẹ bá dán ẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ok ṣé mo lè make a call ṣá. ẹ eh, go ahead. hello ẹ eh, àlàáfíà ni mo kàn fẹ́ mo fẹ́ wo mọ́tò nsìn mo rí àwọn two gentlemen tó wá láti ajílẹ̀tò police station àbí wọ́n dẹ̀ ni wọ́n náà fẹ́ rí mi wọ́n fẹ́ rí mi ní station wọn mo dẹ̀ ní kí ló ṣẹlẹ̀ wọ́n ti bá dẹ̀ wọ́n máa sọ fún mi ẹ eh, ọ̀rẹ́ ah, I'll go there I'll go with them nǹkan mo kàn fẹ́ mọ̀ ni pé mo fẹ́ kí kábàárà pàdé ń bẹ̀ all right see you soon. Are you going in my car? Yes, of course. Enter, please. You, you can drive. Madam, Hmm. Sherry Rotuwale is a serious case. Ẹ̀yin rí us. Oh, tán she's ṣí sí lọ́rin, owó yẹn pọ̀ Madam, hmm tí kì í bá ṣe pé olórúkọ tọkọ yín jẹ ni wọn nígbà wọn nígbà béèlì yín láéláé. but it's available offence. ah madam kí lẹ̀ ń sọ báyìí ọ̀rọ̀ tá à sanwó owó fún àwọn oògùn oúnjẹ kan tó fi ń joke ẹ mọ ẹ mọ iye tó ṣí sí yín lọ́rùn ni court straight ni probability ẹ̀ dẹ̀ wà pé kán jẹ́rìí yín. owó kan tẹ̀ sọ yà ó ṣe ẹ má tó dárúkọ ẹ̀wọ̀n mọ́ létí mi pé ṣe ṣe òye kọ́ mi ẹ má ẹ ó gba bẹ́ẹ̀ owó orí mi ló ń gbóná báyìí ẹ wo mo ti máa bọ́nú ẹ̀ nìkẹ́jẹ́ kí n ṣe. Ah. ṣe lè bọ́nú ẹ̀ anyway ẹ wo n tí màá ní ká try ká kàn try ẹ pé ó máa work ní wípé kẹ́ ẹ change power of Anthony yẹn tí chief bá lè padà the owner of the company. Uh, Ah, but It is. sign ah kálẹ̀ tiẹ̀ tún ti sign ẹ̀ since another thing now ah ó hà ó. ẹ jẹ́ kí tọ́jú tọkàn mi bá lè. ẹ ká ní ṣe lè ṣe ẹ kọ ẹ ti ẹ kọ́kọ́ lọ ṣe yẹn náà tí wọn bá ṣe tí yẹn bá bọ́ sí màmá mẹsẹ̀ táwọn máa gbé. ó dà ah. ah, madam ẹ̀yin náà ẹ ti ṣe nǹkan tó le jù ẹ yẹn ti pọ̀ jù ah ẹ ṣe jẹ́ kí try. ẹ tètè máa lọ ẹ raw you are under arrest. Any ní sùúrù kí ló dé ti wa. we are from Agility police station. you this woman again? Where? go and face your problem. do you know this man? Ah, ah, kí ló dé kí ló dé tó pause tó lè sọ̀rọ̀ why. ẹ màmí ṣe rí nǹkan tẹ́ ẹ sọ lórí fóònù yẹn kò yé mi dáadáa ah, torí ẹ ní mi ṣe lè san kankan because mo ń ronú nípa ẹni tẹ́ ní ká mú kúrò yẹn. tala gbálé títa lè ti ń ro wọ́n ń jà lọ́rùn kí ló kanra yé ń bẹ̀. but ẹ jẹ́ yín mà ni. èmi náà dẹ̀ ń sọ fún ẹ pé there is poison in that blood. èmi mo lọ́mọ mi o ọ̀rọ̀ tó bá dẹ̀ omi mo lè fi dá tó o bá kárọ́fì tó o ní liver tó láti ṣe iṣẹ́ náà let me get somebody else ẹ̀tọ́ tó béèrè lọ́ọ̀mì lélẹ̀ times two ni mo fún ẹ. Ah, ẹ̀yin náà rí nǹkan tí mo wọ̀ bedroom. Ah, madam, bring your hand. Ah. we Oya, move.